tó bá wá ẹ fọ́ owó fún wọn there's so much money in it so that's it. wọ́n mi láwọn olóògùn kan táwọn fẹ́ fún ọ ní tamanu ní school. ìyá yìí lòun ló tó fún yín. bẹ́ẹ̀ni ó ti mistura tó ṣe ìkómọ mo mọ etẹ ní màálù mẹ́fà náà ní ẹ̀pà ẹ ẹ bá wọn fámìlì yín. èyí ló ló kó fún ọ gan. five million naira péré ni sa. má sọ fún ọ. ẹ ṣe sá. màá fún ọ lówó ara rẹ. ó wò ó dẹ̀ lè wọ̀ ẹ́ nà ó. Ah, tó bí nìyẹn àwọn tó èmi fẹ́ kó mọ̀ náwó fún akínú tiwọn náà ò tiẹ̀ máa dùn. èmi ìpẹ́ débi iṣẹ́ o aago márùn-ún mo ti mọ́ ń jì ọjọ́ tí n bá sì pẹ́ débi iṣẹ́ ẹ̀yin lẹ mọ́ ń fà. Are you the CEO of this company? eríkì mi kọ́ ni. bóyá wọ́n ń jayé lọ́rùn àmọ́ bóyá wọ́n mu tí ń bẹ̀ àkókò. wọ́n lè má jayé lọ́rùn wọ́n lè má mu tí lọ́rùn o. orí ẹja ń bẹ kọ́ńténà oníọkọ̀ ti lọ́rùn. orí ẹ pé. thieves bunch of thieves ẹ tún ń jalè ẹ tún jí bọ́ǹsì bọ́ǹsì èlò. ó ti wọlé never give her a get nǹkan tí mo fẹ́ kó ṣe inú nínú wa tó tẹ̀lé ìgbé. ọ̀rọ̀ mi dàṣe pé èyí tí mo ṣe lẹ́ni ọ̀gbọ́dọ̀ mú mi ó dàṣe pé. ọba dẹ̀bẹ̀ ní sá ọba gbẹ̀rì ìbíkún mi. Ah. ó ní òun wà loss of appetite and appetite is a crime against humanity so ti ń sẹ́ ń sùúrù ni. tó wá jáwọ́ ẹran. àwọn mú wá fún mi láti gbé. man this guy's got no brain. ìyìn dárúkọ Ibrahim o. ó ní ọpọlọ man. káwọ kẹ ah ọ̀daràn káwọ. gbé tán lòun náà ṣe. tó láàrin tàgbọ̀nrín tàgbọ̀nrín bá sí ọjọ́ òkú ẹ̀ máa yẹ ni ikú wa fi ṣe ni àbúrà. Gaya mudu, gaya mudu bá pàpàrà gbèrè rẹ̀. ìrẹ̀rà kí wọ́n pé ogun kí wọ́n pé igba wọ́n á máa ṣubú bó ṣúgà ni wọ́n á máa tì ní kò sí tó máa fi. dán dán sẹ́mi. ojú ohun tí lè ní kálẹ̀ kí wọ́n ní ṣíṣe báyìí. abániwọ́rọ̀ tá ò ní dá ẹni jẹjẹ ti bára ẹ̀ lẹ́rù. ẹbí rẹ̀ lọ ṣàkàfọ̀ john william mature every second thing na target. And on the zero zero, I made try overboard. aboard. They let you you're seeing him boy now. Who's the way ya? Agbẹ́gbẹ́ ni mí tí ń gba ìgbẹ̀sìn. Ti lẹ́wọ́ tọ̀nà wọ ìgbòrè tí ń gba ìgbọ́n. Ọjọ́ kan ni tó lè. Ọjọ́ kan ni tó lóhun. Ìbẹ̀rù lọ ọ́ndà rẹ̀. Gbogbo iná kàrí. Ìfúnná ti bí i ewúrẹ́ gọ́gọ́ àtẹ̀yàn máa jọ ń ṣe pọ̀ ní àbí ohun tí òun. why dey cap cap carelessly before àpáta na oya to solve before I call you. kì yóò sí kúlọ̀ kì yóò sí ọ̀fọ̀ kì yóò sí ẹkún bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora. àpáta dẹ́ burú díẹ̀ sá èèyàn líle ni. ilé tí ṣe òfin kìíní pẹ̀lú ìlérí òfin tó ní ìlérí nínú someone is to be in such position, I should be the one. Bàbá sílẹ̀, ẹyẹ lé wà lẹ̀. Ayẹra díẹ̀ ká tó padà, àrùn ká bàbá mọ̀. Kárí ò tí mọ̀ ẹyẹ lé tó wà lẹ̀ ló fi ọ̀ká bàbá yìí. Màá jà, èmi ò gbénú àlùjẹ, oríta mẹ́ta òkun ẹ̀bọ̀. Mr. Chef. Hey, darling. Oh my God. Not bad. What is it? ìwé ẹlẹ́gbẹ̀ẹ́ mi rẹ̀ mo pé bí ló máa wà. Ẹ mo ní kí n sáré pòpọ̀ ó yẹ. Ah, mo ti ń gbọ́ kúrò kẹrẹ What? Ah, ó níbi tó ń lọ láàárọ̀ iná. Wọ́n tẹ̀ ṣì wá ń lé. Lálẹ́ àná mo messages. Ṣọ́gbà tí mo pè láàárọ̀ yìí, wọ́n sọ fún mi pé wọ́n ti sún kinní yẹn, bọ̀ wọ́n á jẹ́ kí n gbọ́. Tó o anyway èmi ti ń lọ pọ̀ sí mi late already. no no no no no torí I'm going to send you now. náà. more mo lè ju níbi late. mi ì lè ṣáájú rẹ fọ́ọ̀tì kó má okay okay wait wait what about after finishing kí n gbé wá ka inú ọ́fíìsì. What about that? As usual. Tí àwọn àwọn tó máa ń wú ẹ lọ́fíìsì yẹn tó máa ní ní bàbá ẹ̀ No stop. <laughs> <laughs> okay, thank you. I love you. Love you too. ṣúgà ṣúgà wọ́n ti jí nìyí. wọ́n ti jí ilé tí mọ̀ náà. ẹ àjọṣepọ̀ máa tètè lọ. Kimbot, ilẹ̀ ti mọ̀ ọ́n láti lọlé. Mo fẹ́ lọlé ní sùúrù. Stop now. Ṣúgà, kí ni ìtumọ̀ eléyìí sí? Ó ń jí mi lówó ni ṣá. Wèrè lélẹ̀ ṣá. O ti mọ́lẹ̀ mọ́lẹ̀. Kí lo fẹ́ tí mi ṣe fún ẹ? mi ò máa ṣeré i mm-hmm. swear to god díẹ̀ ló kí wọ́wọ́ yẹn pa mí ní ajá pa. ìwọ náà ṣe máa jí owó sáré láàsì tí ò dẹ̀ mọ orí òtọ́ jẹ́. kí ló mean ọ̀rẹ́ tí ò lélẹ̀ o ṣé tí ògidì ń fáyà ni. mo wà very sure we put him máa Our àwọn bọ́ìsì gbòòrò kan máa wẹ̀ káàkiri. lẹ́yìn wọn ti sún mi ṣá. kí wọ́n fẹ́ ṣe báyìí. coming. I'm coming. Hi. Uh, come Okay. Thank you. Eh, excuse me. Oh, sorry. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́, mo ń bèèrè Mrs. Ìdùnnú Akínmọ́lá. i'm sorry but me understand nǹkan tó oh yeah the resemblance is uncanny right A ni twin sister ìdùnnú. ìyàwó mi ò ever sọ fún mi pé ìbejì lòun rí. oh <laughs> yeah actually i've not been around in years mo denoni, so I èèyàn náà not fún me pay bíbá ló ń gbé tẹ́ mo ṣe wá wò. Ah, <laughs> okay um, please come in. Thank you. You're welcome. Uh, uh, please, just okay. make yourself comfortable. Thank you. Um, uh, <laughs> um, so, what's your name? Um, Itunlo Komi. Ituno? Yeah. Uh, okay, please give me a few minutes. Sure. Okay. Okay. Uh, give me a few minutes, okay? A uh, few minutes. Okay. tí mo nígbà yẹn ọkùnrin ní gbogbo wọn tó o mọ́mí àti dáadé láìkẹ́ wọ́n mo kí ẹ̀. <laughs> wow. yeah. Hmm. ṣo mọ̀ pé tí mo ti ra playstation yìí ìyàwó mi ò tí fọ kankan náà pàdé rẹ̀. ìdùnnú ìdùnnú báwo nítorí ò ní time kò ráyè kò mọ̀jú kó máa kọrin mọ́ novel lọ kí ló get time. Uh, excuse me. That must be my wife. Hold on, I am coming. Um, I need a little. What? Ta ni mò ń wò yìí? Ọkọ mi, bó tó ṣe máa ṣí ilẹ̀kùn wa fún nuisance yìí? Uh, okay, babe, you need to calm down. Don't tell me to calm down! No! Please. Right now, I want this idiot out of our house. I mean, this minute. Okay, babe. We need to take things easy. easy. Don't come close to me. Okay, just calm down, okay? Uh, babe! Babe! Korede ẹ ṣé gan ni tẹ ẹ gbà mí láyè thank you so much. èjì rẹ kankan náà ni wà anything tá a bá ṣe fún a ṣe fúnra wa náà ni okay. oh thank you um, ìdùnnú oúnjẹ yìí dùn gan ni o mo ti miss oúnjẹ gan actually ọkọ mi ló ṣe irọ́ ni mm-hmm. <laughs> so láyé tá a wà yìí àwọn ọkùnrin kan ṣì wà tó lè ṣe oúnjẹ tó dùn tó báyìí ah, iṣẹ́ ńlá lè ṣe. oh come on àwọn ọkùnrin tó ń mú oúnjẹ sí pọ̀ káàkiri àgbáyé but thanks all the same thank you. anyway where have you been? wọn náà mọ̀ náà what anybody ò fẹ́ mi they want me wọn kàn fẹ́ra mi sọ̀kò sáwọn olùkọ̀ọ̀kan ni from Spain to Brazil from Brazil to France in fact ìjẹta ni mo dé láti Saudi. wow wow ẹ̀yin ti travel káàkiri àgbáyé gan èjì rẹ travel all over the world <laughs> you really travelled. àjọbẹ̀ ìpọ́nlá wa náà ṣe díẹ̀ lólè. oh no no no no àjọbẹ̀ ìpọ́nlá yìí ò ṣe díẹ̀ lólè o ó ṣe pọ̀ lólè gan ni. ṣé tó yẹ lọ ṣe ìrìn lọ nígbà tí dáàdì kú ah, ìwọ náà mọ̀ pé dáàdì ò láìkì mí náà ìwọ ló mọ̀ mí dẹ̀ ó mọ̀ so. báwo ló ṣe mọ̀ because I was so lonely wọ́n ní díẹ̀ around me you were not there. okay um, I'm sorry má bínú sí mi you're sorry you're sorry o fi pé ọkàn lè rìn lọ kó wá padà wá kó máa sọ fún mi pé you're sorry just like that. anyways kí ló wá ṣe ń what do you want. aisha baby báwo ni mo ti mí ìṣe gan o. ọ̀rẹ́ mi èmi náà ti mí ìṣe báwo lòun gist mi náà. wo kò rí lè túmọ̀ sí mi bàjá rẹ̀ mo kàn wá bọ́ọ̀dù kó lọ pẹ́ ọkọ̀ ìdè lára mi bọ́ọ̀dù ọ̀bọ̀ bá pa mí kú. ọkọ̀ kọ̀rẹ̀dẹ́ that sound interesting tell me about him. Um, Akorede is a very nice, calm, loving guy. But boy, ó nílẹ̀wà, ó lówó lọ́wọ́ ó mọ̀ tọ́jú obìnrin ṣe ó tún mọ oúnjẹ sè wá dáná fún ẹ báyìí hmm. wá fọ́. wọ́n ti still láàtọ̀ rẹ mi o finally ṣé ó ṣàtìyá àsìkè health ṣá. wàhálà díẹ̀ kọ́ wà ń bẹ̀ níjà rẹ̀ ọkọ twin sister mi ni. ah ìyẹn critical o. báwo wá ni ọ̀nkù Kòrédé ṣe tẹ̀kẹ́. nǹkan tó bí mi ló ti kọ́ gbọ́ngàn nìyẹn because bí mo ṣe wọlé láti ibi iṣẹ́ àwọn méjì ni mo rí tọ́jọ́ ń ṣeré in fact mo try láti dé lọ lọ́jọ́ yẹn kó o dé insist pé kó duro. that's strange àwọn méjèèjì wọ́n jọ ń ṣeré ṣọ́ọ̀n tí mo ra ti tẹ́lẹ̀ ni. èmi náà mọ̀ ọ́ even láàárọ̀ yìí tí mo ṣe bọ́ sílẹ̀ tí mo wọnú kitchen àwọn méjì ni mo rí to jọ ń dáná. really. mi ò rí lè wọ ọkẹ pẹ̀lú closeness àwọn méjèèjì mọ́. Because I, I don't even know. Okay, so nígbà tí wàṣẹ wa jọ ń sọ̀rọ̀ ṣó o ò béèrè nǹkan tó wá ṣe. ó lọ wá make amend fún our mistakes tóun ti ṣe kó tó sọ fún mi nìyẹn And um, don't you think there is more to this? Oh, oh, yeah. Yeah, yeah. Mo fọwọ́ lẹ́rán nítorí ọ̀rọ̀ ayé yìí mo ronú títí mẹ́mọ́ bí táyé yìí wá ń lọ ọ̀rọ̀ yìí máa tójú sú mi yé. ẹ are you okay kí ló ṣe tó jẹ́ ẹ̀kọ́ rẹ lọ́wọ́. ṣeré mo ní láti rí ìdùnnú mo fẹ́ sọ máìlì mi fún un nítorí pé ìka ọ̀dájú ni ìdùnnú eléyìí tó ṣe yìí ó lè máa regret ẹ̀. wojú mi o ní láti calm down okay take a very deep breath easy take it easy anything tó bá ṣe láàrin wa àti ẹ Calm down, okay? Please, Oh, please do not cry. It's okay. Whatever to bá wọn kò ṣẹlẹ̀ láàrin wa àti èkejì ẹni, just take it easy. Ẹni lẹ́tẹ̀ tó bá What's going on? Hey, baby, you're back. Don't baby me. Oh, so she àti ṣáà ní man máa ń ṣe lélẹ̀ Why are you sounding so ridiculous? Ridiculous? Okay. Ìtùnú, kí ló ṣe bí? Okay. Ìtùnú, ìwọ, after wàhálà tó ti cause family wa, so ọkọ mi lókùn tó fẹ́ gbà lọ́wọ́ mi. Uncle is lè We mi ò ní lajú mi sílẹ̀ kí irú ẹ̀ You need to leave this house right now. ilé daddy. Oh, ta daddy. He ilé him èmi àtẹ grow up He can ẹ ah <laughs> look at you ìka ní ìwé tẹ̀lé náà ìgbà yẹn wọ́n kọ́ tí mo ta ilé dáàdì wọn kọ́ mo ta náà dẹ̀ nìyẹn kò dẹ̀ sí kò sí pé tábà ìmọ̀ ṣe sí ìka arógún ọmọ ẹ èmi arógún nísòro nínú èmi àti ẹ̀ka ni arógún ìwọ tó fi ìwà òṣì ẹ ìwà ìránu ẹ tó fi jẹ fámìlì wa rú o ń pè mí ní àrùngún. fífi sílẹ̀. I'm so sorry. Ẹ má bínú sí mi pé mo fa problem sí family I need to leave now. No, no. No, I can't let you go. You're not going anywhere jọ má bínú kan jókòó jẹ́ kí n bá a sọ̀rọ̀ ọ̀kẹ́ ìwọ nìkan náà ni fámìlì ìyàwó mi tí mo mọ̀ mi lè jẹ́ kó lọ́nà I, cannot let you go. Ti ìjìnlẹ̀ ara ìsọ̀kọ̀ ẹ̀dùn jẹ́ bí ọba ọmọ please sit back sit at the back just sit down okay let me handle this. Ẹ tètè di onílẹ̀ gbalẹ̀ ẹ̀dùn gbalẹ̀ ju rétérété ọ̀kan bá bí èkì wọlé gbọ̀gbọ̀ wa six five jẹ́ kí n ọ̀rà ń ṣáàjò six five okay It's ìtùnà. ara kí nǹkan sùn ọ̀rọ̀ ìtùnú ti sùn wo bí mo ṣe ń fìfẹ́ hàn sí ṣé ló ń fojú fẹ́ mi gbolẹ̀ tábàdà ìwà bíi a níṣẹ́ ni iṣẹ́ ni èmi náà níṣẹ́ náà ẹni téèyàn bá care fún ó máa create time fún kàkà kó dùn mí nínú ṣe ló ń bà mí nínú jẹ́. Now you done talking. Play on. Yeah, play you say. Ṣé ló ń bá wí ni? Ìwọ ni mi àti ẹlẹ́jọ́ wà ń bì í. <laughs> Aṣọ ò tiẹ̀ le. Ṣé o ṣe dàgbà tó yìí? Olùmọ̀ ọwọ́ ìmọ̀ sọ́kò obìnrin. Sọ́kún já ni ó ti ẹ̀ já. Já. Ju ọ̀nà wo ni ó fi ń já náà? I've shown her how much I love her. Then what do you expect me to do? Kí ni kí n ṣe? Ṣorí ìdùnnú tó ń wò yìí, onítàn fọkànrin àti ọ̀ tó ráyè ọkùnrin, gbogbo ọjọ́ ayé ẹ̀ ìwé ni. Ìwé. Kò ráyè. There's more to life than ìwé, ìwé, ìwé, ìwé. Life is not about ìwé still have to do other things. ó máa ṣe èèyàn ọkùnrin náà tó jẹ́ pé àwọn ọmọ kan máa wà tó máa fojú sọ fara sọ fún yín ẹ dẹ̀ pọ̀ àwọn yẹn láì kí yín bọ̀ ẹ̀ ní gbogbo sáìdì wọn ṣé ó ní àwọn tó yẹ pé wọ́n máa bá fi ń ṣeré yẹn tó ní táìmì yẹn máa ń lé kiri kí ló máa ṣe yín náà. ebi wa náà kọ heart want what heart want so nǹkan tó kàn mí fẹ́ nǹkan tó wù mí nìyẹn. àti méjì gbogbo ẹ̀ láìpẹ́ mi. ojú kòkòrò àìní tẹ́lọ̀. mo ti fojú sọ fún ẹ mo fara sọ fún ẹ mo ní ìfẹ́ mi ìdílé náà wákàtí láìpẹ́. ṣe náà ṣe nígbà tí tó yẹ toast ẹ ó lóun like ẹ òun ò fẹ́ fẹ́ èmi dé mo dé like mo dé fẹ́ tó kí ni mo ṣe gan. ṣùgbọ́n nǹkan tó ń sọ jáde lẹ́nu ẹ̀ṣà ó gba ọkọ èkejì ẹ ó tún wá dúró síwájú mi bì òun lẹ́nu ọ̀rọ̀ fatafata fatafata hmm. ẹ. mọ́mí kí ni big deal náà ẹ fi mí lè jàre. padà padà mo ṣì ń bá ìsọ̀rọ̀ lọ́wọ́ aláìpé orí òun ló fẹ́ yà aláìlẹ́kọ̀ọ́ ọmọ òun ló fẹ́ yà mo dẹ̀ kọ́ wọ ọmọ yìí o mo kọ́ ìwọ ló gbẹ̀ kan mo kọ́ ẹ. mummy please ẹ fi mi lẹ̀. ìtùnú kí ló ṣe fún mọ́mí. ah, mommy, ah. Mami! Wọ́n ti gbà What if your two coins kan last. Ìtàn yìí bá inú mi jẹ́ gan. Ṣùgbọ́n sísá ò ní deliberately pamọ́ mi. <laughs> He only changed anything. So we pray. Oh, wait soon. to be bimilomo. And. Oh, when you do that, they go. They be pay. When you like to contact lawyer, they can't tell you. That's it, baby. Come on, me. Honey, please. Stop crying. I know it's painful, but you have to stop crying. Èkejì ẹnìkan náà lẹni tó ní gẹ́gẹ́ bí ẹbí. Mo dẹ̀ ṣọ́ pé nínú ọkàn ẹ̀, ọkàn ẹ̀ náà máa gbẹ̀hùn gbẹ ìdáríjì ẹ̀ṣẹ̀ látọwọ́ ẹ̀. So ni ní láti I've tried. You need to try harder. It's hard. I know it's hard, but you have to try harder, please. It's really hard. It is. Um. mi fẹ́ kó make trouble for your sister, for me. okay it's a boy. for you. you know i love you. Huh? love you too. Ma miss e. Ma more. Let me just roll along. dénú ẹni tí ó ṣe wá ní jàǹbá ta ò mọ̀ kó má ṣe yà lọ́dẹ̀dẹ̀ wá jẹ́ kí wọ́n jìnnà sílé wa o. OBO. Ọmọ mi. Ṣé Wow. Ìdùnnú ìdùnnú but a máa miss ẹranko kéréje gan. a miss ọkọ mi. anyways uh, babe onílọ́kì gan ṣá tó fi lè gẹ́ẹ̀tì irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn torí babe ọkọ ẹ tí mò ń wò yẹn ó lẹ́wà ó ṣìgbọ̀nlẹ̀ ó tún wá mọ̀tọ́jú obìnrin ó tún calm ọmọ onílọ́kì o torí àwọn obìnrin tẹ́mi mọ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ ni máa ń wá káàkiri oníkàkó. ìmọ̀ check ẹ̀. ara ni nìkan. five million naira check. gba owó yẹn mo fún ẹ láti lè kúrò nínú live mi ni. ìdùnnú kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣe ni bó o ṣe kọ́ fún mi o bó I just don't want to see you around me please leave me alone. oh so five m péré ni mo wọ́ọ̀tì live ẹ̀ okay now tó ti fi ọ̀bẹ sí okùn ọmọ ìyá àkókò bẹ́ẹ̀ gé. are a big fool ṣé we check tó yá yẹn owó tó kún ẹ ní ogun dádì nìyí. irọ́ ló pa wọn ò bí mẹ́tàlá ẹ̀dá five million lèmi worth nínú ogun dádì ò ń ṣeré you must be joking. jọ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe fún mi kí ni mo fẹ́ ṣe but ìdùnnú ọmọ mi náà sábí mi wẹ́wẹ́ ọmọ mi ó dẹ̀ mọ́kọ́ tí mo lè ṣe nǹkan tó bá ti wù ẹ́ ni kò lọ ṣe wàá dẹ̀ gbé mi náà bẹ̀. ìwà èyí tí kò dáa. ẹ̀gbọ́n ta lẹ bèrè. ṣé ilé ìyàwó lá ní ilé yìí láti mi ló ní. ilé yìí. ilé wa nìyí mo lè fẹ́ wo olóde ń dá mi dúró. àwọn fámìlì yín ò sùn kankan fún yín. pé kí ni. mo rò bóyá ẹ travel tẹ́lẹ̀. èmi ni mo ra bíbà yìí èmi ni mo ní bí n sìn. ẹni sọ̀rọ̀ ẹmí ìpè wọ́n ti ta ilé yìí. wọ́n ti tà á fún mi èmi ni mo ní so bóyá kẹ́ padà lọ bá àwọn fámìlì kẹ́ lọ confam lọ́wọ́ wọn ṣe ti gbọ́. wo ilé pọ́pì mi lélẹ̀. kí ló dé tá rẹ ò balẹ̀ kí ló ń ṣe ẹ̀ wo ìwọ ti gate fún mi jọ. lóró ń ta ṣiṣẹ́ fún ni pẹ́ lọ́wọ́ ẹni ọ̀kánjú àwọn olè bàyẹ̀ ẹni jẹ́ o. ìwọ má pẹ́ dé lọ́la o mi ò ní time tí mo fẹ́ waste ẹ káàmù sà. Ah, ah, ah, ìtùnú kọ́ rèé. <laughs> ìtùnú badmus sà. badmus ó tọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sà. kí ló ṣe rìn? ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ọkọ̀ wá rí yín ni sà. what is it about? wọ́n rí nípa ọ̀rọ̀ wí ìdádì ni. kí ni mo lè ṣe fún ẹ? ìdùnnú ló ń sọ àwọn ọkọ fún mi náà ó ń sọ fún mi pé dáàdì ti wí gbogbo pápátì fóun i don't understand báwo lè máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò yé mi tó ìmọ̀ ìwà bá yín. bí dùnmí ṣe sọ yẹn bó ṣe rí mi ní sùúrù gbogbo ọkọ títí nù sọ fún mi bó ṣe rí nìyẹn. àmọ́ ṣáà rí i pé mo ti ń jáde ń sìn if you want further clarification you can come to the office o lè wà lọ́la bọ́tù. ẹni sùn come and clarify yourself. gbogbo ọkọ títí nù sọ bó ṣe rí nìyẹn. exactly and uh, be a good girl be a good girl. Bàbá ṣáwá o, ṣáwá o, dákun yé dákun èmi afẹ́ lámọ́ a ó mẹ́ni tó fẹ́ ni. ṣọ́ mi bàbá mi fẹsẹ̀ sí dákun kábíyèsí gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni. Babe, what are we celebrating? A new beginning. No, please tell me. Can I go to the for? What do you want me to buy for you? I want just you. Yes, yes. I want you. Mm, the matter is similar. What do you want? No, nothing. Babe, are you sure? My database is similar. I'm serious. Okay. Are you sure? Just you. I love you. Baby. àtìgbà tí mo ti dé mò ń béèrè káyìndì lọ́wọ́ ẹ̀ ó kàn sọ fún mi pé ó wà wá mi ò tí ì rí. ó gbàgbé nípa ọ̀rọ̀ ìtúnújà rẹ̀ wọ́n lè tì mí lọ bó ṣe máa ń rìn kiri. ọtí ìbákejì ẹja. mi ò bàjá o ó kàn accuse mi nípa wíwò dáàdì mi ó yẹn dáàdì ṣe máa wé gbogbo property wọn fẹ́ mi without her ó dẹ ní torí pé kò sí around mi. <laughs> God ó dẹ ló bàjá darling you know i can read you like a book eh, wọ́n sọ mi kó bàjá lóòótọ́ dáàdì lè wí gbogbo property wọn fún ẹ ṣùgbọ́n èkejì ẹni kò sí nǹkan tó burú tẹ́ bá jọ pé nǹkan tí dáàdì fún ẹ at least that's the honourable thing to do. mo fún ní check five million naira ṣe ló yá. <laughs> Baby, Abba now, five million naira. Ah ah, ah ah. Ìwọ fún rẹ mọ̀ pé five million naira yẹn kiri. Hmm? So, I want you to pick up your phone now, call your sister and set with her. Okay? Everyday, please, dàgbẹ́ nípa ìtumọ̀. Owó tẹ̀ náà, owó kò ṣe pọ́nlé, gbàgbé ẹ̀. Hmm ẹni mi ò ṣe ni mi ò ṣèyàn a lè fi wá láàárọ̀ lásán so ìdùnnú táyé lolú àgbékẹ́mi ọ̀wọ́n I am not ordering you but I am appealing to you soliciting on behalf of your sister I want you to pick up your phone call your sister and settle with her amicably please do that for me. Ah, come on. Why do you have to add sad? now? not sick. Torí náà la ṣe iṣẹ́ ni torí pé ilé ayé yìí gbẹ̀gẹ́ ojú la rí ọ̀rẹ́ òdenu ẹni tí ó ṣe wá ní jàǹbá ta ò mọ̀ kó má ṣe yà lọ́dẹ̀dẹ̀ wa jẹ́ kí wọ́n jìnnà sílé wa o. kí n mú fáìlì iṣẹ́ tí mo ṣe wá fún yín lánàá tó bá dàárọ̀ ìkẹlẹ̀ bá mi fi signature yín sí ma. okay let me see. Ah, wait um, ṣé mo ní ní important meeting lénìí. bẹ́ẹ̀ ni mà ẹni meeting pẹ̀lú àwọn bright women for eleven a.m. mo ti send mail yẹn sí orí fóònù. ọ̀hún send fire wọn sí mi jẹ́ kí n go through it. ma mo ti send it by mail sí i lánàá. please send it again. okay ma. thank you. thank you ma. ojú la rí ọ̀rẹ́ òde ní ẹni tí ó ṣe wá ní jàǹbá tá ò mọ̀ kó má ṣe yà lọ́dẹ̀dẹ̀ wa jẹ́ kí wọ́n jìnnà sílé wa o. Doctor Jumoke on the phone. Oh, I only won't pay me. I'll tell her I'm going to call her later. okay, ma. Àwọn tákà wọn kì í dùn sáyọ̀. Kábíyèsí àwa dákun yà Ẹni afẹ́ la mọ̀. Ẹni mẹ́ni tó fẹ́ ni. A mẹ́ni tó fẹ́ ni dé. Bàbá ṣáwa o. Ṣáwa o. Ṣáwa o. Dákun ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni bàbá ṣáwa o ṣáwa o dákun yé. lè gbé fóònù ẹ̀ sí látàárọ̀ tí mo ti ń pè báyìí for crying out loud. Ẹ́ ó dẹ̀ mọ̀ pé ó yẹ kó ń wá fún check up lénìí. Ah, jẹ́ kí n sáré lọ gbé fóònù bẹ́ẹ̀. Tòró ohun tá ṣiṣẹ́ fún ni pẹ́ lọ́wọ́ ẹni. Ọ̀kánjú àá lè bàyé ẹni jẹ́ o, ọmọ mi gbọ́. The door is opened. Why did you kill your sister Itunu? Killed my sister. Please, just the truth. Start talking. Korede, kill us up. I found this in your boot, in the boot of your car. Beleje. Shortly before you came in, one television, one news, and this is what I got from the news. So she is dead. This is her phone, found in your trunk. I will explain. So please, start explaining. Okay. Èmi àti a ní argument. Mo wá lè sí ìjà. What you láti láti stab me. So mo mo a wa ẹ̀ àná. So. mistake. Wọ́n ti sọ fún It's already in the news. Jesus Christ. Jesus Christ. Babe, mama call kó mama. Mama cook ọmọ, mo Got a machine. kì í ṣàpàyàn. Nǹkan tó máa ṣe, àfi tó àwọn ọlọ́pàá létí òkè. Àjẹkọ́ mọ̀. Ah, ah, kò rí jọ̀ọ́. Jọ̀ọ́ machine, mi Get up. Babe, get up. Machine, ṣe

ní kó má sọ kó ló fẹ́ sọ. ìbẹ̀rù ọlọ́run kò sí lọ́kàn wa òkè ayé. ayé gbà mí jú mi ọkọ mi ni o ọkọ mi ni mo ṣe dé láti fi ṣe ẹni mi yé balẹ̀ léyìí. ọ̀gẹ̀dẹ̀ ń jú mi bá mi wò bá mi wò kó mi ṣe lọ́kọ́ tó ṣe. ìbẹ̀rù ọlọ́run kò Ah, ah, Kudi. Ṣé. Ló ṣẹlẹ̀ náà. Ìbẹ̀rù ọlọ́run kò sí lọ́kàn. Kudi. Ìbẹ̀rù ọlọ́run kò sí lọ́kàn wa. Ọmọ ṣekún àbúrò ìbẹ̀rù ọlọ́run kò sí lọ́kàn. akọ̀ròdé elédàá eré mi pé mo nífẹ̀ẹ́ dénúdénú mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ó dẹ̀ wù mí kájọ máa gbé nínú ìfẹ́ àti àlàáfíà àmọ́ o ò fẹ́ bẹ́ẹ̀ instead kó o fìfẹ́ bá mi lò kó o fìfẹ́ bò mí láṣìírí

náà ṣe gbà mí mo kàn déédéé tí mọ́nítọ̀ yìí dákẹ́ ni. kí ló ṣọkọ mi? ẹ bá mi sọ̀rọ̀. ẹ excuse me. kí ló ṣọkọ mi náà? àníkẹ́ kókó excuse me náà sẹ́ ẹ kókó excuse me. ẹ dìde. ọkọ mi ni. àníkẹ́ dìde kẹ́ excuse me. ẹ bọ́tà. doctor doctor. he's been responding ma. ó kàn jẹ́ pé nǹkan kan tó strange ṣẹlẹ̀ lọ́sàn-án. really? yes. Oh, um, mo kọjá mo wá notice pé oxygen ti yọ kúrò nínú wọn ìyàwó wọn dẹ̀ jókòó síbí báyìí vital sign wọn ó já wálẹ̀ gidi gan ni ọpẹ́lọpẹ́ Ọlọ́run we almost lost him ma. wow kí ló lè fà kò yé mi náà o but that is wife i'm suspecting. keep short. So, sorry for yourself. Ṣé nǹkan tó ní kó wá ṣe ń bíbá ní suspected. Just monitor him very well. All right. Okay? Yes. Ojú la rí ọ̀rẹ́ òdenu. Ẹni tí ó ṣe wá ní jàǹbá ta ò mọ̀. Kó má ṣe yà lọ́dẹ̀dẹ̀ jẹ́ kí wọ́n jìnnà sílé wa o. yàwá yàwá o Èdùmàrè yé dákun yàmí yàwọ́n o kábíyèsí yàwá yàmí yẹni bí. àwọn tójú wọn kì í rí wúre àwọn tọkọ wọn kì í dùn sáyọ̀ kábíyèsí àwa dákun yà wá ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni a ò mẹ́ni tó fẹ́ ni dé bàbá ṣáwa o ṣáwa o dákun yé ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni bàbá ṣáwa o ṣáwa o dákun yé. ti pè ẹ́ severally ò ok fóònù mi wà ní silence ni silence ló wà. really. yeah. ẹ̀bọ̀n tí gbogbo wa ń lọ tó jí gbogbo ẹ̀rọ tó tó yìí. ok this hospital náà ni mo ń bọ̀ mo ní kí n branch sọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀fín náà wá kí n drop aṣọ wa tó tó ti síbẹ̀ níta ni mo ń bọ̀. wàhálà wà. júwe ikú tó ń sọ ọtí mi. Ìdùnnú, I need you to be strong right now. Sọ fún mi, kí ló ṣe ọkọ mi? ṣọkọ mi in fact wọ́n ti lajú but but kí ni. injury tọkọ ẹni ó ti cause extensive damage sí brain so is is having retrograde amnesia. Munoz? Yes. Well, it's okay. Don't worry, Dumi. It's gonna be fine, okay? doctor? No. It didn't look for me. Your wife. My wife. How long have we been married? Two years. I'm sorry. I'm sorry. Um, it's fine. I can understand. I don't want you to bother yourself. No matter what, I'm still going to keep loving you. I'm going to be here for you, okay? It's fine. I'm sorry. It's okay. It's okay. I'm sorry. Hmm. Sure. take it easy you can help ẹ. Ah. I'll do just fine. Okay. Thank you. Um, It's your favorite. Yes, I can say. Thank you. Kí ló tó ṣe ń wò mí bẹ́ẹ̀? Um, Akorede, do you know I really love you? Yeah. I'm going to do anything for you. Hmm. Hmm. Thank you. I, I just wish I could remember how it feels to love you. It's fine, don't worry. Um, we're going to get you this together. Okay. Baba shower, shower, shower. wípé ilé ayé yìí gbẹ̀gẹ́ ojú la rí ọ̀rẹ́ òdenu ẹni tí ó ṣe wá ní jàǹbá ta ò mọ̀ kó má ṣe yà lọ́dẹ̀dẹ̀ wa jẹ́ kí wọ́n jìnnà sílé wa o. thank you Jaiyo. Madam. Túndé. Ẹ Thank you. Ẹ ra màmá náà. Látọ̀rọ̀ ò dá mi dúró síbí báyìí. Ẹ má bínú àǹtí. Mo láwọn customers kọ̀ọ̀kan tí mi náà ń tẹ̀ láti sáré bá business mi Yes, wọ́n business fún ẹ. Ok, ẹ ṣe. Mo fẹ́ kó bá property. àǹtí àwọn pé pátì sí wọn gara gan o tí ẹ bá bínú mà ṣé kò sí tẹ fẹ́ fi ta. ìwọ ni béèrè òsì tó bọ́ níta lọ ní pé o lè ta má bí mi lẹ́jọ́ wèrè kí ló ṣẹlẹ̀ ah, kí ló fẹ́ tó tó ń bí mi. ẹ má bínú mà mi lè ta kẹ má ta iṣẹ́ mi nì ṣé mo mo kàn ń tẹ̀ láti mọ̀ náà gẹ́gẹ́ bá ìjọ wà náà ni ẹ má wọrí ẹ fún mi níbi abí ọjọ́ mélòó kan màá màá gẹ̀tẹ̀. time how long. bí a two or three months. three months kí ló ṣẹlẹ̀ kí ló dé ó fẹ́ ta gbogbo èkó ni tí mo bẹ̀rẹ̀ máa ní pé ọ̀la o wà á ti báyà fún lọ́la. àǹtí three months pọ̀. <laughs> property ò rí bẹ́yìn ṣe ń ro yẹn three months tí mo sọ yẹn gan mo kọ̀rẹ́ sọ ni bọ̀ ẹ má wọrí iṣẹ́ ríṣẹ́ tèmi ni màá try láti rọ́nà pẹ̀lú àwọn tajọ ń ṣiṣẹ́ màá gbé ogbẹ́ sí gbogbo ẹ̀ máa wà nígbò ẹ̀gbọ́n mà. ṣe rí properties even kẹfẹ́ ta ní gbàǹjo kò lè tètè lọ bẹ́ẹ̀ yẹn kò lè lọ láàrin wọn wìtẹ́ sọ ìbọn ṣe rí gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ẹ kàn ra fíìmù ní time tí mo sọ ẹ èmi àṣọ yín pé ó máa lọ ẹ má wọrí ẹ má wọrí o ṣe rí iṣẹ́ tèmi ni èmi kàn sọ bẹ́ẹ̀ ni kò lè ó lè má tó bẹ́ẹ̀ kò ṣe lè tó bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbàgbé kò lè tó bẹ́ẹ̀ káwọn báyà wọn tètè wá náà ni bọ̀ mo àṣọ ìpè títí next week màá màá pè yín ṣẹ́gbọ́n mà all right ẹ ṣe gan ni ma. kí wọ́n sọ fún ẹ pé oúnjẹ ti rẹ́dì wá lọ jẹun. mi ò fẹ́ jẹun ebi ò pa mi. ó ṣe máa lébi ò pa ẹ wáyé tó ṣe máa sọ́wọ́ bẹ́ẹ̀ mo ti wà nínú kíchìn látara mo ń dáná fún ẹ ó wá sọ fún mi sìn pé ebi ò pa ẹ. ah ṣé o fẹ́ fipá fún mi lóúnjẹ ni mo lébi ò pa mi. ok bókó mi dé wọ́n tó ṣe báyìí fún mi mo lọ́ọ́ sì pé tí wọ́n ń lu bẹ́ẹ̀ jù mo wà nísàlẹ̀ tí mo wà ní sítí rí mo wà lókè why. ó ṣe nǹkan kan fún mi maybe uh, I just want to be to be alone. Oh, you want me to leave? Kind of. But, but, but I, I can leave. You can stay, then I can leave. Okay, stay. ibẹ̀ ló ṣe ń pè. ẹ kí nìyẹn àwọn kan bíi báwo. Um, ìgbà tí mo check wọn blood pressure wọn ó high and I was just wondering how could that be ẹni tó wà nínú ilé tí ò jáde tí ò ro nǹkan kan tí ò ṣe kó ń bá ẹran jà báwo ni blood pressure ẹ̀ ṣe máa high you know. wọ́n tún wá sọ àwọn nǹkan kan tó ṣe mí ní kàyéfì wọ́n ní báwọn ṣe wà nínú ilé gbé inú àwọn ọ̀dùn ọkàn àwọn ò balẹ̀ pé ìgbà míì àyà wọn máa ń já in fact wọ́n tún ní àwọn máa ń lálàkàlà gan wọ́n sọ débi pé dàbí ẹni pé ìyàwó àwọn lọ́wọ́ nínú accident àwọn ṣùgbọ́n that's not possible now pé ah, ṣàtúrà <laughs> láti bá wọn sọ pé kán má tiẹ̀ ronú lọ gbogbo nǹkan báyẹn pé kán tiẹ̀ má irun kò ṣáà ṣáà láti bá wọn sọ kán má entertain such negative thoughts. Jimmy please má dá lóhùn má dá lóhùn at all dóò sọ fún mi pé òun láwọn alákọ̀ọ́kan láti bí ọjọ́ mẹ́ta báyìí tàbá sùn tàbá jí máa pariwo lójú oorun o pé òun lálàá nǹkan báyìí orí nǹkan bá orí nǹkan bẹ́ẹ̀ in fact nǹkan yẹn strange sí mi ẹ̀rọ ti ń bà mí ó ti ń sún ẹnu ẹ wáyé ó ti ń sún mi. ìdùnnú ò ní jẹ́ kó sọ ẹni okay just try and understand him you know he's going through a lot you know ṣé ti yẹ gbogbo kíní yẹn kò dẹ̀ yí sí ṣé ti yẹ just just take it easy with him má bá wọn fa wàhálà jù má bínú sí wọn má bá wọn jà gbogbo náà ṣàmọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́ náà mo mo mo but ìwọ náà ìmájì kan tó sọ fún ìsìn ìyàwó nǹkan nù ah, náà kò make sense now tí ah, sú mi ò mo lè parọ́ fún ẹ. Ọlọ́run máa ṣe àná it's gonna be fine okay ọmọ um, nǹkan tí màá ṣe ni máa kọ àwọn oògùn kan fún ẹ tó máa lọ bá wọn get ṣe ti yẹ wá make sure wípé wọ́n lo oògùn yẹn dáadáa okay and I'm very sure very soon wọ́n máa improve. Oh, All right, darling. Take Thank care you. of yourself, okay? All right. Shutibo, All right. tell anything about Shelley. Just give me a call. Okay, Oshigo. All right. Thank you. Bye. Drive safe. Yeah. dàbí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàárín ọkọ Kòrédé àti Ìdùnnú. Mo ní láti wádìí. Dòrò ohun tá a ṣiṣẹ́ fún ni pẹ́ lọ́wọ́ ẹni. Ọ̀kánjúwà ó lè bàyé ẹni jẹ́ o. Ọmọ mi gbọ́. fẹnu mi bá ẹ sọ jọ̀wọ́ gbọ́ bí n bá fi kòbí fún ẹ má ṣe jẹ ṣùgbọ́n bí n bá fi kí kí ló ṣe é? Ah. What happened? Ah, I had a nightmare. Àlá. Àlá sùn mi. Báwo ni? Hmm. Ah, but, but it, it feels so real. Èmi àti ẹnìkan ẹnìkan à ń fa wa láwọn òun dẹ̀ la nǹkan mọ́ mi lórí ṣùgbọ́n mi ò mi ò rójú ẹni yẹn. Àlá lásán ni, come back. Bẹ́ẹ̀ ojú la rí ọ̀rẹ́ òdenu ẹni tí ó ṣe wá ní jàǹbá ta ò mọ̀ kó má ṣe yà lọ́dẹ̀dẹ̀ wá. ọkọ mi ò jẹ fruit ẹni. mi fẹ́ jẹ. báyìí. ok chicken breast oúnjẹ kí ló fẹ́ jẹ. can you just leave me alone? I wish to be left alone please. Bukuride, why don't she buy for me? Why don't you treat me báyìí? Lájú mo ṣe nífẹ̀ẹ́ tó. Lájú wàhálà mi lórí ẹ̀, Kòrédé. Bẹ́ẹ̀ lọ lọ bá Júmi, lọ sọ̀rọ̀ òṣì fún Júmi. Kòrédé, yóò dí sẹ́ẹ̀fẹ̀ o. you dí sẹ́ẹ̀fẹ̀. Ó dẹ̀ pé mo nífẹ̀ẹ́. Ìdùnnú, ìwọ nífẹ̀ẹ́ mi. O nífẹ̀ẹ́ mi ò dẹ̀ fògùn sínú oúnjẹ fún mi. Eléyìí tó gbé wá gan, mi mi mi mọ̀ bóyá yóò tún ti poison mi why why why tó ṣe why. kórèdé èmi fi oògùn tó ń jẹ fún ẹ ah, ok ó ti dà sórí máa kó ní ilé ìfún ẹ yes i will live for you. fine please go go good reasons to bad nonsense go ìbànújẹ́ àti ẹkún ló jẹ́ fún mi so jáde ní ayé mi go. Go! Why would you want to kill me for what? I want you to go. Go! You mean are you trying to kill me? Kobede, èmi ni ìbànújẹ́ àti kóra yín títí ẹ. Ìbànújẹ́ àti ẹ̀kọ́ ni ẹ. shortly before you came in. Monwo television, Monwo news, and this is what I got from the news. So she is dead. This is her phone, found in your trunk. I will explain. So please, start explaining. Okay. Èmi any arguments? ó wá lè ti ìjà ó jẹ́ láti láti stab mi so mo mo bàbá wa ẹ̀ àná. sọ wàá pa. àṣìṣe mm, mi by mistake. ó wá ti sọ fún mi it's already in the news. Jesus Christ Jesus Christ bẹ́ẹ̀ mo mọ̀ kó lè mọ̀ ọmọ mo mọ̀ kó kì í ṣàpàyàn nǹkan tó máa ṣe àfi tó àwọn ọlọ́pàá létí òkè àjẹkọ́. Ah, ah, ọkùnrin jọ jọ kó mi má ṣe mi. get up babe get up. má ṣe wọn má rán mi léwọ̀n ojú torí Ọlọ́run. okay babe babe listen to me just calm down okay listen to me i know you're not thinking straight now àpè lọ́ọ̀yà ẹ̀ àpè tèmi náà adé ló sọ fáwọn ọlọ́pàá ok ó wàá máa sọ fún ọ pé o ṣe mistake ni o mọ̀ mọ̀. ìṣó torí o pàmí sílẹ̀ má pàmí síta. o ní it is the right thing to do. no please jẹ́ ká ṣọ̀rọ̀ ìlọkùnrin. no ah. jẹ́ ká sọ fọ́lọ́pàá. this really you? You know, I, I remember, I remember you killed your sister, Ituno. And I, and I said to you, it was a mistake that you should go to the police and... And you attacked me. You know you're a murderer. You kill your own sister and you try Now I know why you've been trying to poison me. Ìdùnnú ìjọ ló di bẹ́ẹ̀ yẹn. Ìdùnnú what has come over you? Ìdùnnú why? Aláìmoore ni ẹ́, ingrate òṣì, I changed for you. Um. mo mọ̀ pé mo ti ṣe é gan. Mo kàn wá bẹ̀ ẹ́ ni kí kò Please, please, forgive me and forget everything. Sherry, oh ṣe you the Mi But I don't want you around me. Mo fẹ́ rẹ ní sàkání mi. Please, I want you to leave me alone. Um, Ìdùnnú, èmi náà wá láti wá dalẹ̀ ẹ̀rù. Mo kàn wá bẹ̀ ẹ́ ni fún gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ. And uh, mo dẹ̀ wá sọ fún ẹ pé mo mọ̀ pé mi ò lẹ́tọ̀ọ́ sí anything nínú ogun dáàdì ẹ̀yin tún máa padà sí Saudi tí mo ti wà kò sí bó ṣe lè rò kó burú tó ẹ̀jẹ̀ kan náà ni wá we are one I want you to stay are you sure yeah ó ṣe gan oh okay. don't know, you don't know. This is for you. Have it. Oh, after you. Cheers to a new beginning. Hmm. Um, don't know. dáríjì Jimmy mo nǹkan tí n bá ti ṣe forgive me i let everything go. Um, Itunu, i'm sorry too uh, mo sorry pé mo accuse ẹ wrongly and that did not wrong That's your orúkọ ẹ̀kọ́ ọ̀nà will and mo dẹ̀ náà right now pé My fún ẹ forty percent of the property. wow yeah. oh thank you o <laughs> ṣe gan se foi eu a quanto de fún èmi ní forty percent ní ogún dádì dádì tèmi o ṣé o rò pé ìwọ nìkan ni <laughs> ìdùnnú lọ́tún ló ṣe ìwọ nìkan náà ń kẹ́ ló ń gẹ̀ ìmọ̀ dàbí ará àtà wọ́n kẹ́ lójú wọ́n kẹ́ nímú gbogbo nǹkan náà fún ẹ let me tell you everything you think you have now belong to me i want it all. Rot in hell. So, you are Ituno. You, you were never my wife. I said it. I, I, I should have known. Ìyàwó mi ò ní Eva You, you, you. to know, but why? Why? You came into our house, we housed you, we fed you, yet you killed my wife. I killed her. Yeah, I fooled you. Alongside with everyone, I fooled you. God, I should have listened to my wife. I should, I should have listened to Idunu. I should have listened to her. ó sọ fún mi pé ara ẹnìkan ló mọ I didn't listen to her. No. you will pay for this daily. <laughs> kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. kí lèmi fẹ́ ṣe kí lèmi fẹ́ ṣe. Ah! participé. a poor woman, who wrote a letter and sent it to God. at a time. tí bá parọ́ fún yìí kí mọ́tò pa mí. kí ló sórí mọ́tò ni. Is it just me? or there was something really off tonight. babe. I don't know but I can feel his presence around us. I can feel his presence. pé tí bá kọ̀ ní ìjọba ní. sinimá táwọn wí lélẹ́yìí o yínká ìka rẹ̀ jogbo bí oró yínká ìka rẹ̀ obìnrin takuntakun porogodo bí ogun jàlú yínká ni ọmọ ìka rẹ̀ ni o sinimá tó lóyin ládùn tó kọ́ni lọ́gbọ́n ọba ìjọ̀gbọ̀nlábí gbogbo bí ọrọ̀ àjàmọ́ máa la ó kọ̀yànjẹ́ kì í gbàgbàkúgbà ọba ìlú wọn ló ṣẹlẹ́ṣẹ tó fi sáwọ̀lú ẹ̀kọ́ wa o ó tún ti wà márùwá ẹni ọba tọ́yìn ka ìka rẹ̀ dànù ọkùnrin tó bá kọ́nu ìfẹ́ sí irú bí ó yin ẹni ìka rẹ̀ pọ́nlẹ́nu yin ka ìka rẹ̀. ọ̀hán náà rọ̀ ọ̀gbọ́ ọ̀hán náà ah, ah. ìjọba yìí náà ka gbọ́ gan-an kéè fa gan. ní gbogbo omi tó bá dé ló ń gbóná bí ajere sinimá ti tún yín ká ìka rẹ̀ kọjá fẹ́nu ròyìn. ọmọ burú ọ̀kan làbí léèyàn bá bírú ẹ méjì ọ̀kan yọnu. pàápàá ìgbà tí mo ti délùú èkó yìí mi ìṣalábàápàdé ẹni tó wà faithful bíi tẹ báyìí. ìfẹ́ lọ́mọ ènìyàn fẹ́ kàn ọmọ ènìyàn gbẹ̀kàn sókè tí ọ̀dán ìfẹ́ ìfẹ́ tó maráyé wá fẹ́ lá kò ju kán mú lákàrò mú pátá lọ. ẹ fi kọ pé kò fẹ́rù wa àwọn bọ̀sọ̀wọ̀ kan ẹ síun ẹ mú tùfà bẹ́ẹ̀ tán ẹ ká tan sókè abayé rẹ jẹ́ ìyá tọ́jú rẹ gidi mi àbẹ̀. máa ẹ mo kọ́ lọ ta fá ò sí yín. ìjà. ṣáájú ọ̀rọ̀ rẹ̀ yìí ká ìjà ìbára fún ẹni ló jí sí ẹ̀. yomi fábíyì ló ti rẹ̀ tiẹ̀. akim olóye la wà ló ẹni tiẹ̀. darren mọ́fì àfọlábí. yomi fábíyì. adéwì ọlá yín ká yín ká ìkàrẹ́. lọ́lá ìdíjẹ́. níta ìjàgbẹ́ mi. adébí gbé akíntúndé wá síláko dẹ̀. ọlọ́fàánù ọlásùnkànmí àkànní olóhùn iyọ̀. sínú abẹ́ nàìjíríà kó. parí olódó. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìtàkpàkọ́lé ẹni. yín ká ìkàrẹ́. sọ jáde ah, àwọn òtúwò ni ẹ máa gbàgbó kọjá bẹ́ẹ̀. ìlú rẹ̀ kálálá tún ó kálálá ó kálálá. kẹ kálálá tún èsì kan kálálá tún bẹ gbogbo ẹgbẹ òkè moderate rẹ pé size òun lágbẹ̀gbẹ̀ ara rodo rodo rodo rodo ìpè. gẹ́ ojú la rí ọ̀rẹ́ òdenu ẹni tí ó ṣe wá ní jàǹbá ta ò mọ̀ kó má ṣe yà lọ́dẹ̀dẹ̀ wa jẹ́ kí wọ́n jìnnà sílé wa o.